يا ذا الجلال الذي لم يتخذ ولدا ولم تزل يا إلهي واقف الصمد رب عليم رحيم واحد أحد مهيمن طيب بالبحث والنقم وظلما بك يا رحمن فارحمنا واصفح بعفوك عن ذنبي وعن جرمي واغفر ذنوب وعيبي انه رجل عاسي ومعترف بذنب غير ووارث الأرض لا يكون يعاقبه ولا شريك له فالجنة العوض مدير القلوب وماشي ورازقه حتى الممات وهو في الدهر سرا ثم الصلاة على المقتدى الجهاد المصطفى المجتبى المبعوث بالرقم المصطفى المجتبى المبعوث بالدين وهو إذا أصاب يمشي على فمه وما استطاع نجا والله والله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 لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لا أعلم وارفعني بما أعلم وزدنا علما اللهم استحيينا من علمك وبقيه من Allah subhanahu wa ta'ala tidak diwanti dunia. Pawan alasannya. Saat ini syukuri datang paling tersebut datang. Semua yang datang pada orang ini apa-apa ini musuh ini. Ini ẹ̀ẹ́dẹ́jì lẹ́yìntọ́lá nàìjíríà ìtọ́lá ìlú ọ̀dà ọmọ aláwọ̀ àbí àyẹ̀wò mẹ́ta kò wá sí bí a ti lábàá bí a tó yóò lábàá ti bọ̀ ọ̀gá tí ilẹ̀ lọ́gbé lórí àtẹ̀lọ́run ti tó kú sí ìgbéga ìgbó wa lọ́gbọ́n ìgbà àlájá àwọn ọ̀rẹ́ ìkànnì برحمتك يا ارحم الراحمين يا عبدي nínú ìrora àti ìlera àti ilé ìṣúwá nínú ààrẹ àti nínú àti àìyá rẹ̀ ọlọ́pùsà tó ṣíkòkò ara àti gbogbo bá ààrẹ ìṣẹ́wà rẹ̀ wà wọ́n rẹ̀ ti fẹ́ ọmọ ní wọ̀nyá lọ́gbọ̀n ní Aí, desde a festa do plano, e a coletividade, pela achar, ai, a tatuí, sua tatuí, a tatuí, sua salva, sua mãe, a elfes, na tua, ela outra palavra, látàbọ̀ láti bá fún bí àwọn ìyàwó àlẹ́sìn sọ̀rọ̀mọ́wọ́ àríwárí wọ̀sára àpàápàá ti wọ́n ìyá mi nínú ọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ ìgbàlẹ̀ ọ̀sọ̀ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الله سبحانه وتعالى بك عن رجل الهدى بوالد أشهري كل غالب من فرشصة أيضا قال الله كل عشرين كل عشرين أشهري من فرشصة كل عشرين ẹjọ́ ṣìgbó ṣàkóso ẹjọ́ ṣìgbó kí ló máa ń tó ṣe ẹjọ́ ṣìgbó ó gbé ní ọdún ìgbàgbọ́lá ọjà أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه يقرن في الكتب بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن على تبرجها تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجل إنما يريد الله ليذهب عنكم الرجل أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله إذا قضى الله ورسوله أمرا أن يكون أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. الله وقفنا في بيوت السنة أي أوان نبي ẹgbẹ́ ilé tí ó kò ẹgbẹ́ tí máa lé ẹgbẹ́ àbájá fi kókíkókí wà láà sàbáàbù lọ́sìnà sàbáàbù jàrìjà ìgbéyà ìgbóòlà tí kò káàbà sábà wá fẹ́ gbé ní gbóòdì ìyẹn jáde nílé ìjáde ìní gbọ́dọ̀ ṣọ̀tọ̀ tó gbọ́dọ̀ yàtọ̀ nípa ẹwà ní àti ọ̀ṣọ́ ní ẹ̀ẹ́dọ́ lọ́dọ̀ tàbí ààrẹ níta. Gẹ́gẹ́ bí ẹni tí ń tàbí ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ṣáájú láyà àgbáyé tó lè ní tó tó jẹ́. Àwọn lábá ẹ̀bá sọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ náà lánàá. Bí ẹ̀ náà ló lè bá tó pọ̀. Ṣé wọ́n ti sọ sí bára wọn ń sọ wọ́n yá tó lẹ́kẹ̀ẹ́ tó gbogbo ẹ̀. ọdún tí mo kọ́ dáàbò lẹ́yìn dáàbò bẹ̀rẹ̀ lẹ́yìn zero ní ìdáàbò nineteen fifty nine láti lò wọ́n kúta kan. ní ó dára sí àwọn obìnrin tó máa ń jókòó sílẹ̀. ìròyìn tí wọ́n tà yọ ìṣòro ìlú ẹ̀dá ṣùgbọ́n.

wọ́n máa ń pọ̀ báyìí tó ti máa rẹ̀. Ìròyìn yìí jẹ́ fà nǹkan pàtó. Àwọn ìṣòro tí wọ́n àdé yàrá ni ọ̀rọ̀ ìjẹ́ ti ti yẹ. Wọ́n á fi dàbí ìgbà wọ́n gbé bálẹ̀. Àwọn bí ọ̀gbọ̀nmọ̀ ojú yóò kó kalẹ̀. Fún ọba akẹ́kọ̀ọ́ bọ̀ ẹ tí ò bá mọ òfin tí ò fẹ́ wà níbi ṣe akalẹ̀ ilé ẹ̀kọ́ kan náà láàrú ti jẹ ìlú yẹn ti tó wù. Òwe àwọn lárúbáwá náà a ti sọ àwọn pápán nígbà tó wà rí bí àjáde lè ṣe bí yẹn nígbà tó wọ́n dé káàkiri làwọn pápán ló ṣe. Àbẹ́rẹ̀ pa tán àwọn àwọn bíi ní àwọn ápè àti àwọn ọ̀pá bàbá ẹ̀rọ àbá ń gbé ìwé òṣèlú tó kí wọ́n dá tó àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ní àfihàn. Ṣé bá sọ̀rọ̀ nípa Serbia to Nigeria uh, physical education àti Serbia to Nigeria láti ní nínú education modern time. Ṣé àti wọ́n ti ní àwọn ọ̀gbẹ̀rẹ̀ ìdíọ́sẹ́ àwọn na wọn wọ́n and psychomotor domain cognitive òun ni sẹ́bíà tó àkìlíyà affective yẹn òun ni wọ́n pè ní nǹkan tó ní ní pẹ̀lú emotion ní irú náà lẹ́lẹ́kẹ̀ẹ́ ìlú yẹn lẹ́kẹ̀ẹ́ta ní gbàgbọ́gbọ́ gbàgbọ́gbọ́ yẹn ní ìgbéyà ìbáwọn pátá yẹn ló ń tẹ̀lé aláìsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tẹ̀lé dáadáa ó lè fẹ́ ṣe pẹ̀lú òṣà ọ̀lẹ́ńtíìkì òṣà kan lọ́dẹ pọ́ọ̀pù. ó tún ní nǹkan ṣe pẹ̀lú ìjẹgàba àti ìmọ̀ fi ẹ̀mí àwọn òṣìṣẹ́ tóró tàbí ìmọ̀ bí àwọn ènìyàn níyà láti fi dá fún ara ẹni lè sáfífè agbọ́jọ́ wípé kéèyàn máa rí àdùn kí àwọn rómánì àwọn pátákọ̀ àwọn tó mọ tí ó jẹ́ tẹ́lá ṣe kọ́ọ̀tù gan tẹ́lá ṣe tẹ́lá pẹ̀lú arábí ẹ̀dùkéṣàn tó bí ẹ̀ náà ni wọ́n sọ ṣe àti àwọn rómánì gbogbo àwọn ẹrú yẹn wọ́n lè fún ọmọ ẹ̀ jà ìjà gẹ́gẹ́ ìṣèkùn àti ìjà ọ̀pọ̀ wọn mọ̀ ẹja wọn para ẹni tó bá ti pa gan èyí tí wọ́n pa yẹn wọ́n fi gbó wọ́n tó ní kẹ́lẹ́ òbí ogun kò jẹ́ tó bá wá já já já já já já tó pàdé pàdé tí ò wá kú ìjọba rome ọkọ̀ wà fún ní ìwé kan pé ó fi ìkóra rẹ̀ káàkiri ìpele ẹ̀bùrù àwọn náà wọ́n máa ń wò ó pé àwọn ló bí àwọn bọ́ọ̀bù rẹ́sìlì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìlú rẹ́sì kìí ṣe kìí ṣe máàpù rẹ́sì ni o mo sọ̀rọ̀ rẹ́sì gẹ́gẹ́gẹ́gẹ́ tó lè gbé sí àpò ọmọ èèyàn ló ń ṣe rẹ̀ wọ́n á tún yẹn ló ń pilẹ̀ ṣá. ṣùgbọ́n bí mo sọ ni ara ṣíṣí rẹ̀ pé obìnrin kan ò ní jẹ́ pọ́ǹpù mọ̀lùgbọ́dọ̀ fẹ́ ṣìra sílẹ̀. àgbàrá pátá gbé wọ́n wòó pé obìnrin bá lọ sí kò ní ṣe pọ́ǹpù òní ọkùnrin ló mú máa ń èyí láyé ìjọba títí derivation lọ́dún wá combine one tó ti separate yẹn padà rẹ̀ yìí ni wọ́n ṣe ń lọ sí derivation nígbà wọ́n sọ ní títí fún wa education page wọ́n tó ti wá padà pé pèsè wọ́n wá lọ ń pè human kinetics health education náà wọ́n to be ní health education. èèyàn nígbà tí human kinetics tó tó lè rí ojú bíi ìgbésẹ̀ yóò wà sọ pé yóò fi dá gbága wọ́n bá bá bọ́ kò ní ìtumù. Kò bá ti tẹlifíṣọ̀n ìgbà ẹ̀rọ ọmọ kó lórí ìtẹ̀lé ìjà ìbílẹ̀ ìlú òòlà ìgbésẹ̀ ìgbàgbé ìjọ oníjẹ́ wọ́n ìdìbò láàrin wọn. Tọ́lá ti di ní ìdáná tàbíkọ́ ẹ̀yìn fásitì àmàṣe. Ṣé kò ẹni tí ò ní ìdìbò tí ò lè ṣe? Bí ẹgbẹ́ gbogbo ẹni tó bá fẹ́ wọ náà ní èyí sábà ní ìjì ìwẹ̀ tí ó máa wọ̀ ní láyé ẹ̀ẹ́dẹ́ kò ní ní ìjì tó pé àwọn tí máa ń lé ìran wọ náà nǹkan ju ẹ máa ń fi nìgbè tó mo tí tó ń bì tó ṣe ń sábà lójú tó lè ń bì láyé ojú lójì wọ́n fi kí n sọ ní lójì àgọ́.

àwọn èèyàn náà mú sí débi pé ní òṣà tí mo sọ ìṣe ìṣẹ̀lẹ̀ sí o àwọn èèyàn ó sùn ní bàbá ìlú gọ́fà mọ́jú inú gọ́fà gọ́fà gangan tí wọ́n bá mú kí owó sùn ilẹ̀ ìbílẹ̀ bá mọ ilẹ̀ ni wọ́n ti jí lórí ojú máa ń wò tí wọ́n máa ń ṣe fúrígbà tí wọ́n máa ń pọ̀ sí ṣàdúrà lórí ẹni ọtí kìí ẹjọ́ máa ní ó pè lọ́mù tí tó jẹ́ ní ẹni ẹni tí èyí ìbẹ́ lẹ́sẹ̀ ni alákùnkù èèyàn yóò pè lọ́mù Fàlà wọn wọ́n ní máa bínú àìsí ìrọ̀yìn wọn lẹ́kùn yá ìdáadáa àyà wọn lẹ́kùn yá ìdáadáa àyà wọn. Títí tí ó bá ti dúró kò sí ayé ìlú ìdábà padà jí wá sọ ní bẹ̀rẹ̀. Fàlà wá wọ́n máa bí àyè ṣe pààyè wọn. Ìṣẹ̀lẹ̀ kò nílò rẹ̀ kankan mọ́. Ọ̀nà tó yá ìdáàdà bàbá àyà wọn. kò ní ní ìtumọ̀ fún gbogbo ẹni tí ò bá ti kú ìṣòro. Ọ̀nà tó yá ìdáàdà bàbá àyà wọn. Tó tó àdébí sọ ẹ̀rọ lójó ni. Yéṣù èyí ni mo sọ fọ́ wà lọ́dún tó dodo o. Ìgbésọ̀ ti ṣàlàyé mi o. Ìwà sọ́ọ́dí pèlúmọ̀sì. Olódodo làlẹ́bí ẹ̀ bá àgbà lólódodo ni. Ọ̀rọ̀ yẹn sì ni ó tún ní àwọn míì. Àsọ àlìkáàbí pèlúmọ̀sì kù wà. Òkúrọ̀ ṣùgbọ́n àgbà wọ́n ṣe lódodo. Kúlà tó ti ṣàlàyé fún ẹ̀fíìlì lọ́dún àdúgbò. àwọn òkúrọ́ ni wọ́n ṣùgbọ́n mọ̀ ṣùkú ni wọ́n gbà àwọn ìṣẹ́ wà sọ ọ́ nípò olódodo ni wọ́n ṣùgbọ́n wọ́n sí. àwọn ìṣẹ́ wà àsọ nípò mọ̀tòdù olódodo ni wọ́n àtìgbà wọn tó lódodo àwọn ìṣẹ́ wà nípò náà gbà

aláyẹ káwẹ tó bẹ̀rẹ̀ mo ti láti lèlè yé mi wọ́n bẹ̀rẹ̀ sí bẹ náà wọ́n bẹ̀rẹ̀ sí bẹ náà kó ti àlàyé ẹ̀ kó jẹ́ kó lé wọ́n bẹ̀rẹ̀ sí yẹn lọ́sílà tó ti àmọ́bí ẹgbọ́n ó ń pe àmọ́bí tó ẹ̀rọ ń gbà lọ́sí ìṣàtọ̀ láti tó pọ̀ ìgbà sọ̀rọ̀ yẹn tó wá yé bọ̀ wọ́n bẹ̀rẹ̀ ojoojúmọ́ àgbọ̀n seven thousand seven hundred and seventy seven àti ìgbọ́dọ̀ lọ́sì ìwọ́n sọ̀rọ̀ àti báyìí ọ̀rọ̀ yẹn tẹ̀ wáyé pé ọlọ́run ní ká pa màálù nípa ti ọdún ìrún ká fi pa kìláàmì ìlú. Bàbá mi ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n wá sí bímọ àwọn oníṣòwò àwọn tó padà rí. Àwọn àtàkùn ní ìdí ẹ̀sọ́ wọ́n padà rí. gbogbo ẹni wá ti ń sọ báyìí àwọn ẹni àìká bíbù màdùkù báwọn èèyàn gbàgbọ́ owó wọn ló pè tó bẹ́ẹ̀ lò ní òpè ẹ̀gbọ́n rẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ tó fowó rẹ̀ jẹ́ àwọn èèyàn jà sí. ṣùgbọ́n ń àwọn pàṣẹ ń wá látọ̀dún bá ti kábòrìlẹ̀ àánú tó bá di ìrọ̀lẹ́ tó ti náà á ti tẹ̀ àwọn alápàtà wọn ti pa bàbá àwọn àmì pa lórí òru á ti lọ pa lórí òru á ti ra àwọn kólúba òtún wọn dé ẹran yẹn ní ètò kéékèèké ìkíní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá fún èèyàn kan èyí sọ́kẹ́ lọ́lẹ̀ kó lọ yóò tún padà níbi yóò wù wọn àwọn àti ilé gbogbo ẹran yẹn wọ́n yọ ẹni fún ẹ̀ nípa wá sọ pé twenty twenty nínú poli bàtì lọ́kàn láti dé pẹ̀lú ìrànlọ́wọ́ ìṣẹ̀mọ̀ ìlú báwọn ẹ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ lómi kí á ní òmùgbò tèmi máa bọ̀ wá pẹ̀lú ìlú ẹgbẹ́ mi. tèmi máa bọ̀ ẹ́ rí pé ta bá lọ rí àwọn tó ń lọ sí ìfẹ́ àwọn akọ́tẹ̀ sí ìjọba ẹ̀rọ àwọn tó

tọ́lá sọ̀rọ̀ ibi ṣùgbọ́n pé àwọn group two olódodo ni wọ́n àmọ́kùnrin ni wọ́n máa ń pè wọ́n yẹn làwọn àfa súnà tí wọ́n bára wọn níbi ìdíyà àfa súnà tó wá bára rẹ̀ níbi ìlú bídíà ẹ̀rọ ìdálóhùn mo rántí ó ti gbáhùn bàbá primary àbá kan wà máa ń ṣe wá àti wípé kò sí náà wáyé kí bàbá bẹ́ẹ̀ tí ò ní. Ìgbà ó sọ bá a gbọ́dọ̀ tó lórí òsá àníyàn nínú ìlú. Èmi ká wọ́n ò ga sórí ẹ̀dá àrùn ní kò lè ṣe ní láníyàn tó fẹ́ ṣe. Àṣé ibi sọ ní pé kí wọ́n ka nàwọ́ ètù, sọ̀láàtì, ṣúrùmí, sáájú nìkan, láti àti ń tí sọ nìyẹn. Ẹ̀wọ̀n tí ó sọ fáwọn èèyàn. Ìṣẹ́ àràbẹ́ ní ká wọ́n yàrá mi tí bàbá yẹn ń sàlàyé ni pé ṣé wọ́n máa sọ pé nà wọ́ ìjì bàbá yẹn ń sàlà ni ìjọ tó ní fúnra mi wá lọ gbọ́ wà sí bàbá yẹn mo wá dàgbà díẹ̀ bàbá yẹn ti làwọn ṣòro bàbá yẹn lọ́mọ ẹgbẹ́ báyìí pẹlẹlẹ ní ẹ lórí ni wọn táwọn ọmọ tó gbẹ tán ó wà dáadáa ìyáàdì tó bá pẹ̀lú wọn ó dẹ̀ kó tàbí ti ṣáárú mọ́ tó pẹ́ èrè pọ̀ mẹ́ ìgbẹ́ńdà yẹn ní ti wọ́n kó yìí ìgbòjú bá àwọn àti kan ọ̀rọ̀ rẹ̀ wọ́n tó máa tó kẹ́ mọ́ sí bàbá ní sọ ẹ̀rọ bàbá wọn lé yunifásitì mọ́ wárẹ́ nìkan ní bàbá rẹ̀ làwọn ń tẹ̀lé tẹ́lẹ̀ àwọn padà kú lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ mo kí ló dé ó ní ìdí ni pé àpá kan tó wà tó wà rẹ̀ olówó wọn kàdé nìkan lábẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀rẹ̀ rán náà àti ẹ̀yìn ti mẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ lójú. Láti ẹjẹ́ ṣọ́ra oníjọ́ ọ̀nà àwọn kò lẹ́yìn wà. Yóò kàn parí ẹjú mọ́ tó ń fi bá a. Ó yà máa jà sí bàbá yẹn

tó bá bá kọ e mo mfed ní ó jẹ mohammed olùdókòwò ayélu láti bẹ̀rẹ̀ ó jẹ ma muhammad rule of life muhammad. apáàtí mo sọ ẹnu bí ojúṣe tó bá yẹn láti ọdún 19 èjì òjì pàtàkì bàbá tí mo sọ yìí yálà wọ́pà ní ìgbò làkọ́ bàbá mẹ́rin ìjọba wọ́pà sáájú wà lápàtà alápàtà èjì èjì. so àtọ́jú kùnà kùtò wa àálùmọ̀ sùn ní ìṣòro àáfàá sùn náà àmọ́ ó bára rẹ̀ ní kí ni kò ní nígbà òdìbíà olóòdù ní ìgbà owó tó kú wọn òdì ní èjì. ẹ wọ́n ló ní jẹ́ mọ́tì àdúrà fún òkú. yàrá ti fi ń sọ ọ̀tọ̀ ó mà ní ẹgbẹ́ mọ́tì àdúrà fún òkú náà. a orí ẹ̀ eléyìí bú lè lórí ní ọmọdé àdúrà. yàrá ti fi ń sọ pé ẹ máa ń ṣòkú. ẹ̀gbọ́n àwọn abọ́wọ̀ àgbọ̀ tó ní kí wọ́n máa fún òsì. ọmọ ìgbà bá ní ilé ìjọba pé káwọn bọ́lá àdọ́sì wọ́n ní àdọ́sì ò bọ̀ lọ́dọ̀ ọlọ́run. àtàlẹ́ kí ọlọ́run ní ká pé tààrà ó ní mẹ́bí ìgbọ́n tó ká mẹ́lẹ̀ ẹ̀fọ́ ìyá bíbí ìlú stọ̀pá ó ṣe mo ṣe gbọ́ nígbà rẹ̀ àlejò ẹ̀kọ́ sí ìlú stọ̀pá ẹ̀rọ ẹgbẹ́ lọ wá nǹkan kan tí ó bá wá kù lẹ́nu tó ṣe kù ní ìlú stọ̀pá. Mo tó jẹ́ kí láìpẹ́ bí wọ́n fi ìwé ìlú yẹn inú bí wọ́n ti mú rí gbogbo mọ́bí ìdíwọ́n ti tó bá súnà àbí ìdí kan pé èèyàn sì lè bá rí tú sí súnà àbá àtọ́jọ́ tó kọ ní mọ́tò yìí tó wọ́n kà ní. tó ń tó ń gbìyànjú láti sọ ni pé àbá àtúnyẹ̀ tó bá bára rẹ̀ nínú ìlú bí àwọn òfin wọn ó pè lókù rọrùn. èèyàn sọ pé ànábì lọ́lá ṣùgbọ́n kò sí nínú ìlànà táwọn ti fi kọ́ ẹgbẹ́ káfọ́ ọlọ́run bẹ́ẹ̀ bá tàbí bẹ́ẹ̀ lọ. فاسأل الله بالجاني فإن الجاني عند الله عزيز سبحان الله بارك wọ́n ní ọ̀rọ̀ ilé ṣọ́rọ̀ ànábì ó kèlè orí ni ó sọ fọ́rọ̀ ànábì yọ ni lọ́yì ó ní ọ̀rọ̀ ànábì láyé fún mo ti gbọ́ lẹ́nà ní ó láyé pé kèlè orí làbá ẹ̀ ànábì ó ní ọ̀rọ̀ ànábì láyé dọ́yì fún mi ó sọ dé lọ́dún àlàyé tó tó lẹ ó tún tẹ̀lé ní wọ́n kù tó ló jẹ́ pé gbogbo àbá súnà tó bá bára rẹ nílùú bíbí option méjì lórí option àkọ́kọ́ ni kúrò ńlẹ̀ máa lọ ní súnà lọ́mọ ìṣàlàyé option kejì ni pé ní ẹ̀kọ́ bá ṣe ń ṣàlàyé súnà nílùú bíbí àná àti ìmúfaradà lórí àwọn ìlera tí ó tara kó sàlàyé súnà tí ó tara rẹ̀ wá. Olùkọ́ ti yé, tó bá àrùn mi dúró bẹ̀rẹ̀ ó sàlàyé ọ̀pára sàṣà, bọ̀bọ̀ bá tún ní ìlú súnà tó sàlàyé lọ pé ojú sàlàyé súnà ẹgbẹ́ làwọn yóò mẹ́ jìnà sí súnà. Ó bá yẹn tẹ̀ lè pẹ́ láyé tó wá kú, gbogbo yóò mẹ́ sẹ́ pè lórí. Mo lẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run àdúrà mi, àmọ́ kò ní rí ìyàn kan pè àbí kó ṣe pé yóò lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀kọ́ náà ni àtàdáwùj ẹ̀sìn kìí ṣe gbogbo ẹ̀sìn lè lóò gbé kalẹ̀ lójijì torí pé kìí ṣe dọ́kọ̀lá lọ́dún náà ṣàlàyé gbogbo ẹ̀sìn ó mọ̀ ṣàlàyé ẹ̀ nípele nípele ni ó fi jẹ́ tí ó mọ̀ káwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ tí ó mọ̀ tí ó lọ́dọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ míì wà tí ó sì ní kí ìsọ fún wọn yóò mọ̀ ṣàlàyé díẹ̀ díẹ̀ tó bá yá àwọn yóò máa béèrè yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Àwọn kẹta àlùkáàdì mọ̀ sí àwọn ilé òpùrọ̀ ni wọ́n àwọn alẹ́ náà ti bà pùrọ̀ ni wọ́n. Mo bó bẹ̀ pé àwọn èèyàn kan nínú àwọn èèyàn tó gbà kó lòdòdò wèrè. Bẹ́ẹ̀ wèrè yẹn, àwọn èèyàn kan tó gbà

yàrá òfin tó ṣẹlẹ̀ sí ní pé ní túbú nínú àpẹẹrẹ àwọn áńgíra kan wà tó ń pè ní áńgíra jùlọ ìgbẹ̀lẹ́ ìgbẹ̀yẹ wa nínú àníkọ̀ ọ̀tí nípa ẹ̀. alákùnlé àárín nípa nǹkan tí àwọn ìwà Muhammad àpọ́ọ́dínkù olódodo ní mọ̀júkà àgbà tó lòdòdò ní. Àlọ́dọ̀wà Muhammad sọ̀lọ́bàá lè wà á ní wọ̀sálá ní wá ń ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ìyàwó ẹ̀ ìgbàkọ́lọ̀ ọba nílẹ̀ bá jáde ẹwà ní ẹmọ́ hàn ọ̀ṣọ́ ní ẹmọ́ hàn gẹ́gẹ́ bí ó ṣe ń fi ẹwà àtọ̀ṣọ́ hàn nígbà john àwọn àpẹẹrẹ wa àpẹẹrẹ fẹ́ mú kẹ́yìn wà mí kàábà láti tó dà lẹ́nu nígbà tí sọ pé káwọn àwọn obìnrin yẹn wọn ò ní wẹ̀wù rárá òrìyá àmì fún àwọn ọ̀fọwọ́ bu abẹ́ wọn lórí ẹ̀ bá ka tẹ̀sí ìlú tẹ̀sí padà sàlẹ̀ sí àwọn obìnrin yẹn wọn á fọwọ́ bu abẹ́ ojú ara ní ẹni àbọ̀délé wọn bá wẹ̀wù bá kọ́ òògùn ọ̀dọ̀ wẹ̀wù wọ́n wá ní kí wọ́n máa súfèé tẹ́lẹ̀ lọ pàtẹ́wọ́. Bàbá Ọlọ́run ni ó dé lọ. Súra ló yẹ. Wà mẹ́ta mẹ́sọ̀ láti rí. عند البيت لا مكان والتسبيح ثم العون يا رب sóòtúrí lọ́wọ́ àwọn àti àwọn èèyàn tó rẹ̀ tàbá jẹ́ ìta fúnrẹ́ lórí ọ̀rọ̀ pé orí la fi ń pé rọ́lé tí wọ́n fún àǹfààní àǹfààní ìjọba èsì lọ́rẹ̀ àyà òun yẹn àyà ẹ̀tọ́ láti ní kúránì náà ní òní ìṣúra 8 àyà 35 wọ́n máa jẹ́rẹ̀ wọ́lá tó mọ́ṣùn lọ́dún ilẹ̀ ọjọ́ àwọn wàjọ́ sí ya pẹ̀lú òní àdára máa kún tó ń tẹ̀ṣọ̀rọ̀ ọlọ́rin wọ́n ló dáadé sọ láti hù àyíjà ilé kí ni ìjọsìn àwọn ọ̀ṣẹ́ kan ṣáájú káàmù bí o tó dé lẹ́yìn ìgbà tí ìbẹ̀rọ̀lì tó ti lọ tí Ismail ti jáde láyé báwọn ọlọ́run ọdún kan ti kọjá ìbẹ̀rọ̀lì òun máa ń kírun ní káàbà ni òun máa ń ṣe ìbalẹ̀ ńbẹ̀ ó máa ń pe ọlọ́run ọba ni làbẹ́ìkà lọ́wọ́ làbẹ́ìkà láṣẹ ìgbàlákà làbẹ́ìkà. إن الحمد والنعمة لك والملك لا شريك لك ọba nígbà tó lọ tán kí ni wọ́n ń ro owó tí ìjọba owó ṣe ń bẹ̀ wọ́n máa ń súnlẹ̀ ìfẹ́ òní ni kí ni tèrè wá nínú tèrè yẹn tèrè kí wà tí wọ́n máa ń ṣẹnu kọ̀ọ̀kan báyìí tí wọ́n máa torúkọ tèrè yẹn.

ó yàtọ̀ sí kọ́ńtàtì tí mo la ti ìrántí ìmọ̀lúkọ ẹ̀ mọ́ mo sọ́dọ̀ mi èrò tí mo lè rántí àwọn fèrè yẹn ló dàbí ìgbé wọn ní ń ṣíjọ. ẹ ti mọ fèrè tó gbọ́ ẹ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ Yorùbá fèrè náà. ńlá mùká wọ́tẹ́sìyà àti àtẹ́wọ́ pípa Abálájọ́ báwọn tó tó pàtẹ́wọ́ lórí ọlọ́run ní fáwọn ẹlẹ́gbọ́n máa ń ṣe ń ta àbájọ́ mi. Tẹ̀síwájú. وذوقوا العذاب بما كنتم تكفرون torí náà ذوقوا العذاب ẹ̀tọ́ ìyàlú bima kuntum takfurun torí pé ẹgbẹ́ kí ni ẹ̀jẹ̀ aláìbàbọ̀ àwọn ìbájẹ́ ẹ̀sẹ̀ ìṣàgbàbọ̀ ó kẹ́ pé ìmọ̀ ti àti afẹ́ pípa àtàwọn tó bá ṣèjọ́sìn àìlámọ̀ kúfùrù ní bá lè fàyọ́ mẹ́rin tó wá tún ṣèjọ fèsì kan tó ti di pé tèmi wọ̀ àtẹ̀wọ́ sí bá wọ̀ tèmi dábàánù kú fúrú mi tó ń pè sọ́nà sọ pé wọ́n ń ṣe nílé ìjọ òṣèlú yẹn wá ní kán lọ wọ náà. Sura A, Aya, Kàtìfà. Sọ́nà ń sọ fáwọn ìyàwó àná ìbẹ́yìí bá fẹ́ jáde ẹ̀yìn ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ bàbá ń jà ilé àtìlè ńlá yẹn ẹ̀yẹ mọ́ta wọn ṣe tẹ̀síwájú tàbí dírì Bàbá àkíkù lè sọ́lá ẹ máa gbé ojú ẹ. Màmá bí iná gbàjá. Ẹ máa yọ gbàjá. Wà á kí lókà yìí. وقرنا في بيوتكن ولا تبارجنا تبارج الجاهلية الأولى وأقمنا الصلاة بين أما بين الوحو بريال وآتينا الزكاة أما هي الزكاة وأطعنا الله ورسوله أما تلت الله تتجشى إنما يريد الله ليذهب عنكم الرجس dájúdájú ìtọ́lọ́wọ́ bá fẹ́ ṣe ní Ọlọ́run fẹ́ mú kú òkú ní àríjì ẹgbẹ́ ó fẹ́ mẹ́tò kò lára yí áhàdà lìbẹ́ ìsẹ̀yìn ara lé àgbẹ́bì wà ní ọkọ̀ ní ọkọ̀ ìtàkọ̀ ní ìran. Ó sì fẹ́ pọ̀ ní má kànjá, ó fẹ́ pọ̀ ní má tónítóní. Wà kúrùnà. Wà kúrùnà máa ń láàrín wà kúrùnà ẹ̀yìn obìnrin ẹ̀yìn ìyàwó ànábì ẹ̀ máa ṣèrántí máa yóò sùlà ní tí wọ́n ń ké fún yín èyí bò ni wọ́n ń bí nínú ilé ilé náà ní àyà sí ìrà àwọn àyà ọlọ́run àyà tìrà wà lè kọ̀bí rán alábùdá. Ààrẹ yìí, tàbí yìí ó tún jáde bẹ́ẹ̀. Àṣé àwọn ìyàwó àlójú òpèjẹ́ sáàdé nìkan. Òhun nà ní ààrẹ ìbẹ̀. Wọ́n jẹ́ ara ní àná bí. Wọ́n ṣe kí ni? Wọ́n jẹ́ ara ní àná bí. Ṣẹ bá wọ àyà ń bọ̀. Ọlọ́run ló àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ táǹpẹ̀ ní pronouns ó sì ń lo ẹnu demonstrative pronoun ní àtẹ́sí àbájẹ àwọn àlàyé àlàyé ní ẹ̀sìn demonstrative ẹ̀yìn ṣé pronoun ní àtẹ̀sí àtẹ̀sí Ipò ìyàbọ̀ democratic gbọdọ̀ ìṣàkóso wà yàtọ̀ sí democratic. Ibi wo lábẹ́ ẹ lò sórí ẹ̀yin jẹ́ ọ̀rọ̀ kí ó English ó tètè yé yín. Àwọn dáàsì dóòsì wọ̀nyẹ kí lẹ́yìn tè lórí. Democratic word. Ìkànnì ajá sí ìkànnì gbọdọ̀. Àwọn democratic pronouns àti àwọn demonstrative adjectives tí ọlọ́run ọba ń lò ń bí they are feminine in gender àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ tọ́lọ́run ń lò tó ń bá bọ̀ ó jẹ́ ti abo nítorí pé ọ̀rọ̀ àwọn ìyàwó ànábì ló ń sọ lọ́wọ́ ó sì mú ọ̀rọ̀ yẹn ó dojú ẹ̀kọ́ wọn ṣùgbọ́n ó wá yí padà síta kọ́ ìkéèsì máa kú ní jẹjà nígbà tọ́lọ̀ wọn bá sọ pé ìnámọ̀ ìrí ìdùnmá lè yú sí ìgbà bá mọ kéwú. jẹ́ndà akọni is masculine now. ṣé àfẹ́sẹ́ bá lo pronoun rẹ̀ demonstrative demonstrative kí ló máa jẹ́ masculine.

yíyípadà sákọ̀ yẹn kò yọ àwọn ìyàwó ànábì kúrò nínú àwọn ará ilé ànábì. You know, some people will say, can't you see that the gender has changed from masculine to from feminine to masculine, showing, according to them, that the wives of the messengers of Allah, uh, of the messenger of Allah, are not part of the household of the messenger.

ááyà yìí ń bí yé wa pé àwọn ìyàwó àlẹ́bì bàbá bá lè wà ní ọ̀sọ́lá ń yà mọ́ wà ní ọ̀nà àjùmí ní àhùdì ìgbẹ̀yìn. na sọ pé wà náà nínú ti wà á lè ojú tó lápára bẹ́ẹ̀ àwọn ìyàwó ànábì ara adé ànábì ni wọ́n tàbí ànábì ni wọ́n àwọn ọmọ ń pè láwọn ara adé ànábì ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ táwọn àbá à ń àwọn ọ̀fẹ́ yóò ní a gbọ́dọ̀ pọ̀ wọn lé. Láhánú lọ sí ìwà àdúrájà wọn fún ní sọ̀rọ̀lá àríwọ̀ sọ́lá ní àmì ọ̀hún náà kú mà á tù tó gbé ìyá wa ni wá ni wọ́n kẹ́ bọ́lọ̀ ṣe sọ ní sùúrà káńtà bọ̀ ìyá ẹ̀lẹ́ kẹfà. Ọlọ́ni ànàbí yọ áwùdà bìlì bòmí ní ìmìnà fúnfì hẹ́n wà á tù Àwọn ìyàwó ànàbí ìyá àwọn ومع نور àwọn òbí ìdọ̀rọ̀ yẹn fún gbogbo mùsùlùmí ọlọ́run ṣàlùmọ́ mo fẹ́ parí bí ó fi jí dandan fún gbogbo mùsùlùmí kó pọ́n wọn lé kó nífẹ̀ẹ́ wọn kó mọ̀ ọ́n dáàbò wọn àwọn tó bá fẹnu ẹ̀gàn àwọn ìyàwó àrẹ́bì ká dáàbòbò wọn àti máa kákọ pé àwọn ìyàwó àmẹ́bí ìṣẹ́ ní ààbò wọ́n ìṣẹ́ ní ẹ̀jẹ́ wọ́n ìṣẹ́ ní ẹ̀yà ẹni ìyà wà ló pín ló yànnẹ̀húnà ayé àzúwájú rọ̀tún ìrìn yànnẹ̀ sí ní àhàní ìbèlèwárí Bádọ̀ láàmù ṣàlàyé rẹ̀ pé àwọn ìyàwó àtẹ́bù gẹ́gẹ́gẹ́gẹ́ ń kọ́ ọmọ àlìjẹ́mẹ̀ náà pẹ̀lú gẹ́gẹ́ bá ṣe sọ pé àwọn làábẹ́jẹ́ ọmọ àlìjẹ́mẹ̀ náà. Tọ́lá àwọn kan bá yí àwọn ìṣòro mọ́ àwọn ìyàwó àlejò èso ọmọ tí mi ò rí èso ọmọ ìṣòro. Tí bá dọ̀ láàmú àwọn ẹ̀yà àti àwọn àádìs láti ṣàlàyé. Àbọ̀ ọlọ́ta máa ń lẹ́mú. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا السلام عليكم ورحمه الله وبركاته